أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́run ọba àlékè ọlá kó máa ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ̀yẹ́rúsìn ọlọ́run a máa tẹ̀síwájú. Si pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nínú àwọn àlàyé èyí tá a máa ń ṣe fúnra wa ní fíkú kíláàsì wa ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ ahkamu salat part twenty àwọn àdájọ́ ọ̀run part twenty la ṣe lọ tó jẹ́ al-adhanu part seven ṣùgbọ́n lónìí yóò máa jẹ́ ahkamu salat àwọn àdájọ́ ọ̀run part twenty one part twenty one òun lèyí tí à ń rìkọ́ọ̀dù lónìí yìí tó ṣe déédéé zulehijjah twenty five zulehijjah twenty five tó sì jẹ́ bí august fifteen òun ni páàtì tá à ń rìkọ́ọ̀dù asolat part twenty one yóò wá jẹ́ al-azanu wal-iqama part eight àdìpọ́rọ̀ àdánù àlèkọ́mọ̀ ìpọ̀ la ṣe yanjú ẹ̀ díẹ̀díẹ̀ ní ìtọ́kọjá a ti ṣàlàyé sifatul adhan aw siyagul adhan àwọn ọ̀nà tá a lè gbà láti fi pe ìrun hmm, alọ́nà mẹ́ta ló wáyé ṣùgbọ́n méjì ń bẹ̀rù lálàáfíà dáadáa a dẹ̀ ti yanjú eléyìí bá a ṣe lè pe ìrun hmm, èyí tó ní tẹ̀rìjíhù èyí tí ò ní àtìyanjú gbogbo eléyìí tẹ̀rìjíhù ní kọjá pé ńgbà tá a bá ń pe ìrun gbólóhùn àṣàhàdàtàn gbólóhùn àṣàdùn an la ilaha illallah àti àṣàdù anna muhammadu rasulullah kọjá pa àkọ̀wé jẹ́jẹ́ kó tó wá di páàtún wí sí òkè àti yanjú gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú irú ìdájọ́ yìí àti yanjú ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ó kọjá tó bá rí bẹ́ẹ̀ nípa twenty one yìí ibi tá a láti gbé òun náà ni ọ̀rọ̀ àtẹ̀síwíbù sí azanil fajr hukumu tẹ̀síwíbù hukumu atẹ̀síwìb fi azanil fajr ìdájọ́ gbólóhùn ká sọ wípé ìrun kíkí ó lóore jorun sísùn lọ gbólóhùn tá a fi máa ń rán àwọn tó ti sùn létí níbi ìrun subuhi gbólóhùn asọ̀láàtù khairun minan naum asọ̀láàtù khairun minan naum gbólóhùn yẹn hmm, kí làwọn àdájọ́ tọrọ mọ́ ìgbà wo la máa wí níbi ìrun pípè níbi àlùfájàrí eléyìí ni tá a kọ̀ yanjú tọ́lọ́n bá ní ká rí yanjú tán àlebọ́wò mi tá a bá rí yanjú tán ọ̀wọ́ ń tá yanjú lónìí nìyẹn kọ́lọ́n kò fún wa yanjú. ẹ̀yin arúgbó ọlọ́run àwọn àǹfààní tí ń jẹ́ taswib wúwà à ń yẹ kú lálẹ́mọ̀ avin asọ̀láàtù khairun minan naum marrotain ba'dal hayalatain fi adhanil fajr. àwọn àǹfààní gbólóhùn tá a máa ń sọ nígbà tá a bá ń pe ìrun níbi ìrun àárọ̀ ìrun tá a máa ń pè kàtọ́ ká ṣubúhì gbólóhùn tá a sọ lẹ́yìn tá a sọ pé haya alasọ́lá tá a sọ bẹ́ẹ̀ pé ẹ wá kírun tá a wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì haya alalfàlá ẹ wá sórí ire tá a wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì a wá sọ pé asọ́lá tó kọ́ irú minan asọ́lá tó kọ́ irú minan tá a wá sọ wípé ìrun kíkí ó lóore ju oorun sísùn lọ o ìrun kíkí ó lóore ju oorun sísùn lọ jama ìtumọ̀ gbólóhùn yìí kọ́ clear àfi ó túmọ̀ sí wípé à ń sọ fẹ́ni tó sùn kọ́ ẹ dìde ńlẹ̀ kẹ́ ẹ wá kírun o ló lóore ju kẹ́ ẹ tó máa sùn lọ nígbà tẹ́ ẹ ti gbọ́ pé ọlọ́run lọ́ba tó tóbi òun la máa ń sìn ẹ wá kírun ẹ wá sin lọ́hùn ẹ sì wá sóríire ayé àtọ̀run tẹ̀síwíìbù yìí ìrun ni ní wípé wàhùwà sunna indal jumhur lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá onímọ̀ tọ́jà àwọn àáfàá onífùrú àwọn afọ onífẹ́kì ibi tí wọn lọ náà ni pé ara sunna anabi asalam ni sunna tó n fa àbítàtàn ní sunna kan tọ́já sí sọ abu ara abu e. aládìsí yàwá Aisha náà lórí e àdìsí àfàwà Abdullahi ibùnà Umaru náà ń bẹ lórí ẹ̀ àdìsí àfàwà àbúrérà náà bẹ bóyá nínú àwọn ara kọ̀ọ̀kan táwọn àfà ló ní àwọn ilal tó ní àwọn àbújẹ́ ìjẹkù ṣùgbọ́n ara ètò rinlẹ̀ tó lálàáfíà bí àdìsí Abu Mahduro bí àdìsí ìyàwó Aisha àti àdìsí àfàwà Naim anaham àtàwọn míì nínú àwọn atọ́gbà àwọn wa jẹ́mọ̀ kí la fẹ́ lò níbi àlàyé yìí òun ni wípé ká sọ gbólóhùn àsọ̀láàtù xẹ́irúmínà náà níbi ìrun pípè fún àlùfájàrí jẹ́mọ̀ súnà nàbí àsálàm ni tí àwọn sàábé gbà wá látọ̀dọ̀ ẹ̀ èyí tí kọ́ clear sí wa náà àáfàá léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tó lọ ọbẹ̀ náà ni pé ibi ìrun ṣubú yìí nìkan ibi ìrun ṣubú yìí nìkan òun la ti máa ń wí àìwí ń bi ìrun míì èyí dẹ̀ ni tọ́jẹ́ súnà tó rinlẹ̀ nínú ìṣesí ànábì sàlám àtàwọn tó máa ń pèrun fún un bó tiẹ̀ já sí pé a rí nínú àwọn hànàfíyà àti àwọn ṣàfíìyà àwọn tó wà ní mọ́díábù ojú ọ̀nà ìmáàmù abu hanifa rahimahumullah àtàwọn tó wà ní mọ́díábù ìmáàmù ṣàfíì rahimahumullah àwọn ń sọ ń tiwọn àwọn àjáàzú àtẹ̀fìwíbà fìlẹ̀ ìṣà àwọn ní tẹ̀yìn bá fẹ́ kírun ṣáì gan pé ah, tá a bá wo ikímọ̀ tí ń bẹ̀ ń bẹ̀ gan pé rùn ṣáì ìjọ mi àwọn èèyàn lè kí mọ́gíríbì tán kan lọ san àwọn ní pé kò sí ní tó burú káwí níbi ìrùn ṣáì àáfà àwọn nítorí pé lè anna ha wákòtù rọ́fúlà wà náà kàlífàjìr wọ́n nítorí pásìkò ṣáì náà àwọn èèyàn lè ti gbàgbéra lọ àwọn míì lè ti sùn àwọn míì dẹ̀rí wọ́n lè ti máa wo fídíò àbí kán ti gbàgbéra kán ti máa bráùsì lọ tábàjá sọ pé àsọ̀láàtò khairu mena náà jẹ́mọ̀ tá a bá wo ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ àràdì ìfì ẹyọ kan tó ní wọ́n máa ń sọ bẹ́ẹ̀ lásìkò ṣáì láti tó fẹsẹ̀ rinlẹ̀ ààrí ẹlẹ́ẹ̀kejì ni wípé tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọlọ́run lásìkò ṣáì àwọn tó lè ti sùnú ẹ̀dá ọlọ́run lásìkò ṣáì tó sáwọn ọmọ kéékèèké tí irun ọ̀jọ́ràn yàn fún ọ̀wọ́n kẹrí mùsùlùmí tó wà kọ́ńṣọ́ọ̀sì ẹ̀sìn wàláì kò ti sùn lásìkò tó bá wá wà wọn lè wọ ten or twenty percent ṣùgbọ́n àwọn ṣubúhì mùsùlùmí tó wà kọ́ńṣọ́ọ̀sì gan ó ti rẹ̀ lánàá ó ṣiṣẹ́ ó lagilagi ó gbẹ́kànga gbẹ́kànga àáfà orírìn àjò lọ́wọ́ throughout mùsùlùmí tó kọ́ńṣọ́ọ̀sì tọ́jà àfẹ́ ẹni ọlọ́run gidi ó sùn lọ báyìí àáfà ó sùn kalẹ̀ bíi pàmò ni àánú rẹ̀ wá ń ṣe ìyàwó pé ah tí n bá ní jí ọkùnrin aago méjìlá lọ wọlé lálẹ́ àná bó ṣe ń sùn báyìí kò mọ̀ pé wọ́n ti pè rún gan kódà aláàmù tó dún pa kò mọ̀ pa aláàmù dún ó lè rẹ̀ èèyàn débẹ̀ tó lásìkò gangan tó jẹ́ òru wájà libasa lọ́lọ́ngàn sọ a òru ní àsìkò tí ọmọ ẹja sọ fi sùn so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń sọ tí wọ́n mọ̀ láwọn ń wo bọ́ọ̀lù Chelsea àti Arsenal àsìkò tọ́pọ̀lọpọ̀ ọmọ tẹ fóònù àsìkò tẹ́lómi ọ̀fẹ́ jẹun ọ̀pọ̀lọpọ̀ èyí tí máa ń sùn káwá sọ pé ìrun kíkí lóore jorun sísùn lọ á rí kó rí bákan lásìkò ṣùgbọ́n àwọn ìmọ̀ àwọn ọmọdé àwọn ànàfíyà àtàwọn ṣàfihàn àwọn tó fi kan wọn ní gọ́fúlà páwọn èèyàn gbà mí wọ́n máa ń fọnú fọra lóòótọ́ ni àwọn èèyàn á máa fọnú fọra ń gbà zúrì náà táwọn súdẹ́ǹtì ọwọ́ àsùkù tí wọ́n máa ṣe lẹ́sìn ni táwọn ìṣe ìjọba tí wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n máa tírìtì fáìlì àsìkò asiri gọ́fúlà náà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn máa fọ́nú fọ́ra ọwọ́ pípèrún nìkan ti tó fẹ́ǹtọ́ bá fọ́nú fọ́ra pé wọ́n ti lọ́lọ́ ń tóbi o ṣùgbọ́n nítorí pé oorun gbogbo wa la àwọn èèyàn máa ń sùn lóru ńlọ́fà pé àsọ̀láàtù khairun minan naum ká fi mọ̀ pé gbogbo bó ṣe wù ká lè sùn tó kárántì ìjọ tá a máa sùn lọ́nu sàárè torí náà ká jí láyé ká wá sí lọ ẹni bá gbọ́ gbólóhùn yẹn ó rẹ̀ lóòótọ́ yóò nítumọ̀ lẹ́mìí ẹ̀ yóò gbé ímánì sí i láà pé wọ́n ń sọ fún mi wípé kí n wá sin lọ́hùn ó lo òrè jòrò lọ yóò sì lọ sin lọ́hùn ìbá àwọn akírun takọ́sà káàbùdàn kó tó sùn labas so ìdàn kí mo fẹ́ lòun bí eléyìí ni wípé àwọn àáfàá àtàlà léwu níbi ìrun ṣáì kọ́ọ̀lù mọ̀rìjọ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni àní máa wí níbi ìrun ṣáì àní máa wí kódà torí náà àwọn ṣàfihàn yà míì sálífì jẹ̀mí ìlà ọkọ̀ tàwọn ní òtí ẹ̀ síbà tá a lè wí gan pa a lè wí níbi ìrun ṣubú yà a lè wí nsúrì a lè wí lásìrì magribi àáfà lélẹ̀ ìbídà ni mukhalafatun li sunna ọ̀tàkù sunna àìmọ́ wí gbogbo òrun kódà wọ́n ní Umar ibn Khattab radiyallahu anhu ó kọ́ nígbà tó wọ mọ́sálásí tó ń kírun fasẹ́mi àrọ́jùlán fasẹ́mi àrọ́jùlán ó wá gbọ́ ọkùnrin kan yusawibu fi adhani zuhur tó ṣe tẹ̀síwìf tó ń sọ pé as-salatu khayrun minan nawm níbi ìrun zuri ìrun tá a máa ń kí lọ́sàn fàkàràjà umaru sì yàbò òde kóònù mọ́sálásí irú rádàdà wọlé lè wá ń pè lọ́n zuri láti as-salatu khayrun minan nawm umaru fàkìlà láwù ayin bọ́dà àkàlẹ̀ bàbá umaru níbo lọ́dà ó ní sẹ́ẹ̀ mọ́ tọ́sẹ̀ ní àkàràjà tinil bídà bídí àtẹnìyí ṣe ló lè mi kóònù mọ́sálásí jama ẹjọ́ gbólóhùn àsọ̀láàtù xẹ́rùmínà náà ṣé kèsè gbólóhùn tó dáa ni ṣùgbọ́n Umaru mọ̀ pé ànábì ò ní awi lásìkò irú ẹ̀ náà làwọn tá a máa ń ṣàlàyé fáwọn èèyàn wa nílẹ̀ Yorùbá jẹ̀mọ́ ẹ̀jẹ̀ agbọ́yé nínú táwọn èèyàn máa ṣe nílẹ̀ Yorùbá láwọn mọ́ṣáláṣí aláǹdílà pọ́lọ́n ti ń jẹ́ káwọn èèyàn máa gbọ́ súnà yìí kọ̀kọ́ mọ̀ mọ̀ ṣùgbọ́n gbà táwa kéré ọkọ mọ̀ láwọn mọ́ṣáláṣí kan náà kó tó di pé wọ́n ṣe kàámọ̀ tán bá ti di kán fẹ́ ṣe kàámọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah alisalamu la alakubar alakubar aṣẹ́dá la ilaha illallah wọ́n àìsè bẹ̀rẹ̀ kàámọ̀ gbólóhùn tẹ̀ ń ṣe yẹn wallahi gbólóhùn tó dáa ni la ilaha illallah kéèyàn ọmọ sọ pé kọ̀sẹ̀ntọ́ yẹ káàsìn lódodo àfọlọ́n ta ni ó sọ pé kódà kódà téèyàn bá tún kú lórí ẹ̀ téèyàn wí kẹ́yìn ọmọ àlùjẹ náà lèèyàn jẹ ṣùgbọ́n bí tán ti ní àwí kan bí kẹ́nìkan ó ní pé à kí ló burú ká máa ṣe láìláà kó a máa ṣe ń tọ́ílẹ̀tì sí wọ́n ní wọ́n máa ṣe ń tọ́ílẹ̀tì wọn ò ní á ṣe láìláà ìlà láwùká tó ṣe kàá mọ̀ tó bá jẹ́rú àwọn umaru ń bẹ́ lé ayé ni mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ umaru ò ní kírun bẹ́ẹ̀ yóò bóde ni kí ló dé bàbá umaru tẹ́ ẹ̀ kírun sọ́yẹ̀ rí bídíà táwọn eléyìí ṣe ni ó sì rò pé ẹ̀kọ́ kan tó ń bẹ fáwọn apá àjọ̀dọ̀ ń bẹ̀ yẹn náà àṣegbà míì èèyàn a máa lo fọ́múlà wípé sámọ̀jẹ̀ ti sọ̀rọ̀ ṣùgbọ́n kí n fi ìṣesí kí n fi sọ fáwọn èèyàn pé n tán ń ṣe yìí o àdádálẹ̀ ni pàápàá tó bá já sí pé ìṣesí rẹ̀ ó ní mímọ̀ ni àbò lórí ẹ̀sìn ni wúmọ́rù ó ní mímọ̀ ni kọ̀sẹ́ tó dá òtún ẹ̀ olórí ẹ̀sìn ni wúmọ́rù kọ̀sẹ́ tó dá òtún ẹ̀ so ìgbà míì kìí ṣe wà ló jẹ́ pé èèyàn máa ń dá wàhálà alẹ́ mọ́sálásí umaru lágbára wàhálà alam àdìsí yóò gbé wá bóyá gbà tó khalifa ni àdúgbà tí khalifa tó bá jẹ́ umaru jẹ khalifa ni èyí tó fi sọ wípé lápẹrẹ akarajà tí ní bídáà bídíà àti ẹni yìí ń ṣe tó ń pe àsọ̀lá tó xẹ́rú mìíràn náà níbi ìrún zúrì lọ́jẹ̀ ń bóde umaru lágbára kó ní ẹ bá ẹni tó ṣe àsàlá tó xẹ́rú mìíràn náà omi ẹ bá ń fún lẹ́gbàá irú èyí tí wọ́n ṣe fẹ́nìkan tí ọmọ béèrè pé kí ni túmọ̀ wàlá àdìyà àti dọ́bẹ̀ ha falimori àti kọ́dẹ̀ ha wànáàzì àti gọ́rọ̀kọ walimorusala àti òrùfà umaru nìkan ṣègi fún nígbà tí wọ́n ṣègi fún oníkọ̀dé dáhàbà lẹ́bi ájídò

mínà náà bíbẹ́ àní wọ́n dẹ̀ ti gbọ́ yé wọ́n bá sọ́ọ̀fù ẹ̀jọ́ mi ìgbà míì dẹ̀rẹ̀ ipò èèyàn lè má ti débi tó ní pé kó bóde tí ọba bóde ń kọta lọ́wọ́ amọ́sálásí náà tẹ́lẹ̀ ó lè jẹ́ pé lẹ́fù tí èèyàn wà sí wọn ní kakún èèyàn àmọ́ fi kímọ̀ ṣàlàyé tí òfin ní jásí pé nta fẹ́ kọ̀ nta bàjẹ́ ojú nta fẹ́ kọ̀ ah, lọ́ọ̀bá ni kí àwọn sàbẹ nínú ẹ̀sìn alimoyim nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ èyí tó rẹlẹ̀ ni pé ìrun subuhi nìkan òun la ti máa ń wí kéèyàn ọkọ clear báwọn àti yanjú èèyàn báwọn ẹnu àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa sì fẹnu pé ìrun subuhi nìkan òun la máa ń wí ọwọ́ àtọkù mọ́sálẹ̀ lẹ́ẹ̀kejì lábala àtẹ̀síwìb abala àsọ̀láàtù kẹrùmínà náà hali tẹ̀síwìb fil azanil awal awifani gbólóhùn àsọ̀láàtù khairu minan naumi tá a wá láàmú ṣe ṣé bí irun tá a máa ń pè lákọ̀ọ́kọ́ àbí irun tá a máa ń pè lẹ́ẹ̀kejì láti ṣe ni khilafun tawil ibẹ̀ wá ni mas'ala tó ní khilafiyya ijtihadiyya ṣé ẹ rí àlámọ̀rí tá a fẹ́ ṣàlàyé yìí mo bẹ̀ lọ́n kọ́ tó àrùn mi sọ́nà ẹ̀yin tẹ́ẹ̀sì gbọ́ náà kọ́lọ́ mọ́jẹ̀ẹ́sì gbọ́ ẹjọ́ ẹjẹ́ àfarabalẹ̀ o torí pé irú àwọn mọ̀sáìlù báyìí àmọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n bá ara fi sùúrù kan yọ fẹ́ jẹ́ kọ́dọ̀ mi ò rò wípé ẹ̀yin bàbá ẹ mọ̀ pé ẹ̀gbọ́ súnà yìí nísìn mo fẹ́ gbé nǹkan wá gbé tẹ́ǹsì láti jẹ́ ìkéyè ṣe súnà níta fẹ́ yanjú ìké sọ̀rọ̀ súnà ọ̀rọ̀ bídíà o kìí ṣe ọ̀rọ̀ pé ẹnìkan mọ̀ kan ọ dó ń rárá o ọ̀rọ̀ méjèèjì náà làwọn sọ wọ́n dúró lórí pé gbólóhùn àsọ̀láàtò xẹ́rúmínà náà wọ́n nírun alákọ̀ọ́kọ́ tá a kọ́ máa ń pè wọ́n níbẹ̀ láti wí irú èyàn ni mọ́lá máa ń pè ńlẹ̀ Yorùbá ti wá láàrin bíi ká sọ pé láti aago mẹ́rin sí aago márùn-ún ó dìpẹ́ndì lórí àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílẹ̀ Yorùbá wọ́n kọ́ máa ń pèrun kan lákọ̀ọ́kọ́ bíi àbí four four thirty quarter to five ten minutes to five five minutes to five àwọn míì sì máa pè ní bíi five gèrègé wọ́n á kọ́ pé irun àkọ́kọ́ irun àkọ́kọ́ yẹn ló túmọ̀ sí pé àlùfájàrí èyọ ẹ ń bá fẹ́ gbààwẹ̀ yọ jẹun ẹ ń bá fẹ́ jí lóru ṣe náà fìlà ó fúrì kò jí àwọn àáfàá kan ní pé bíi alákọ̀ọ́kọ́ irun àkọ́kọ́ tá a kọ́ máa ń pè yẹn wọ́n ní láti máa sọ pé as-salatu khayrun minan nawm jàmáà mo rò pé tí mo sọ ìyá àbí òye báyìí ọ̀rọ̀ àkọ́kọ́ nù. No àwọn àáfàá tó sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní mustanad wọ́n ní nǹkan gbára lé kódà téèyàn bá wo àwọn àlàyé wọn èèyàn ọ̀fẹ́ rò pé ah, àlàyé wọn igan lọ́fẹ̀ẹ́ rinlẹ̀ jù tẹ́ ẹ bá dẹ̀ wo ń táwa ń ṣe nílẹ̀ Yorùbá ọ yàtọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ yìí ọ̀rọ̀ kejì òun làwọn àáfàá tán ní azani fani wọ́n ní bí irun kejì tá a máa ń pè nígbà tá ló bá yọ yẹn ìyẹn five thirty to six lọ́dọ̀ tí wọ́n ń tàbí ká láfta five ńgbà mi ó ti pẹ́ lórí bálùfájáde bá ṣe ń tètè yọ sí òun lásán máa ń pè táàfù mọ̀ pé a lè jẹ sàárì mọ́ àlùfájàrí ti yọ èyí òun lè táwa ń ṣe lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ló pọ̀ jù ìyẹn náà dẹni tí mọ́mọ́ màlìkì máa ń ṣe ìyẹn ni mọ́tàbù mọ́mọ́ màlìkì torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní Áfíríkà mọ́tàbù mọ́mọ́ màlìkì náà ń tẹ̀lé ìyẹn ni tí mọ́mọ́ màlìkì náà tó lóun bá nínú ṣe sí àwọn ará Mádínà pé tí àwọn ará Mádínà tóun bá nù ṣe sí wọn tí wọ́n máa ń ṣe tí mọ́mú Málíkì sì jáwé pé n tó súnmọ́ kán bá lọ́wọ́ àwọn sàábé kán gbà wá lọ́dọ̀ ànábì nìyẹn kí wá làwọn ẹ̀rí táwọn àáfà àgbára lé ẹ jẹ́ ní kọ̀ọ̀kan ẹ jẹ́ ní kíni o ìkọ̀ọ̀kan ká fi yanjú àlàyé eléyìí tí wọ́n ṣe alákọ̀ọ́kọ́ nínú àwọn àlàyé ẹjẹ jẹ́ àmọ́ látòrí àwọn àfáà tó ní wípé ìran àkọ́kọ́ mò ń sọ eléyìí tẹ́ ẹ bá ráwọn mọ́sálásí àwọn mùsùlùmí tán ń ṣe ẹ mọ̀ ní eh, ọ̀rọ̀ àwọn ọdọ ìtì asú yẹn o wọ́n tún ti gbé tuntun dé kéése tuntun o àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ gba àwọn mọ̀mọ́ ibùdó ajá sọ̀lárí sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹnu fatiwil kódà subulu salam bàbá ìmáàmù Shaukani nínú tíra àwọn wọn wọ́n ti ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ o ìmáàmù Nawawi náà alimajimọ́ alimajimọ́ àwọn náà ṣàlàyé lórí ẹ̀ o ṣùgbọ́n sọ́márì àlàyé wọn ni mo fẹ́ mú wá àwọn tó sọ pé ibi ìrun àkọ́kọ́ láti máa sọ àsọ̀láàtù khairumina náà wọ́n ní lákọ̀ọ́kọ́ hadithi tó wáyé hadithi abu mahazuro abu mahazuro súnánà abu dáúdà ń bẹ wájú mi ń bì mo dẹ̀ ti ka hadithi yẹn fúnra mi súnánù nàṣáyé òsì tòsí mi ìbá gbóhùn náà jáde ṣùgbọ́n súnánù àbúdáwúdà wà wọ́n ajú mi ń bì. hadithi abu mazuro tá à ń sọ yìí àwọn tó gbà wá pọ̀ nínú àwọn àfọ́ òní hadith hadith yẹn ìmáàmù àbúdáwúdà gangan gbà wá fúnra wọn ìmáàmù tirimidi ìmáàmù nàṣáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gba hadith yẹn wá kódà ìmáàmù ibnu maja àwọn náà gbà wá. nínú hadíìsì Abu Ma'zurah yẹn pàápàá téèyàn bá wo ti rìwáyà ti ìmáàmù Nasa'i fúnra anabi sallallahu alaihi wasallam òun ló kọ́ Abu Ma'zurah ló kọ́ ní bí wọ́n ṣe ń pe ìrun ó kọ́ ní bí wọ́n ṣe ń pe ìrun tóun náà dẹ̀ ń fi rinlẹ̀ pé ànábì kọ́ òun nírun ni ó ní kódà ó tún sọ pé ó tún wà lámà nílé ikọ̀ ọmọ ó tún kọ́ mi ní ìkàámọ̀ náà kìí ṣe nìkan lànàbì sallallahu alayhi wa alihi wa sallam ni ló kọ́ àbúmàdúrọ̀ nínú súnánà àbúdáwúdà lápẹ̀rẹ̀ ń nínú àdìsí àbúmàdúrọ̀ yẹn ó ní ó ní kúlùtù ya Rasulullah ó lóun gan lòun ní ìrí òjíṣẹ́ ọlọ́run ìrí òjíṣẹ́ ọlọ́run àlímúní súnátàlà azan ìwà ànàbì ọ̀wà kọ́ mi ní bóò la ṣe máa ń pèrun nínú ti ìmáàmù Nasa'i yàtọ̀ díẹ̀ wà ń bẹ̀ so òun ó ní kànábì ọkọ òun ànábì náà kọ òun náà dẹ̀ ń sọ fáwọn tó tẹ̀lé wọn pé ànábì kọ́ mi bí wọ́n ṣe ń pèrun nínú nǹkan tí àwọn rìwáyáàtì yìí tó wá ń bẹ ní ibẹ̀ gẹ́gẹ́ bí sàábé pàtàkì Abu Mahazuro yìí gẹ́gẹ́ bó ṣe gbà wá ó ń jẹ́ kó yé pé wàá nínú àdìsí yẹn wá wà ń bẹ̀ pànàbì kọ pé as-salatu khayrun minan nawm as-salatu khayrun minan nawm fil-ula minas subuhi fil-ula minas subuhi mọ́ káyọ̀lẹ̀ láti nù súnánà àbí dáúdà gangan tí ń bẹ wájú mi jáde anábì ni ọmọ wa wí gbólóhùn pé ìrun kíkí lóore jorun sísùn lọ o ìrun kíkí lóore jorun sísùn lọ o ọmọ wí níbi àlìhúlá níbi alákọ̀ọ́kọ́ níbi ìrun subuhi jàmú ẹ̀jẹ̀ jẹ́ agbọ̀yé dáadáa àlọ́ ọmọ wígbólóhùn as-salatu khayrun minan nawm ibi tó ti máa wí òun níbi alákọ̀ọ́kọ́ èyí ni ẹ̀rí tí àwọn àáfàá tán ní pé tá a bá fẹ́ sọ pé as-salatu khayrun minan wọ́n níbi alákọ̀ọ́kọ́ yẹn láti máa wí ibi kíni o ibi alákọ̀ọ́kọ́ wọ́n níbẹ̀ láti máa wí so tá a bá làwọn tó ń lo eléyìí jàmọ́ wọn ní nǹkan gbára lé àwọn àáfàá àtọ́ tó wá sọ báyìí wọ́n tó wá mú àwọn àlàyé míì wá yàtọ̀ sí pé sàbẹ̀ yìí níbi alákọ̀ọ́kọ́ kìí ṣe bí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tá a bá wò àsìkò tá a kọ́ máa ń pèrún àkọ́kọ́ yìí jàmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agbóye dáadáa wọ́n tó ń fi àwọn àlàyé tí wọ́n fi kún àdífì lẹ́gbẹ̀ẹ́ pé àsìkò yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wà lójú oorun àwa ń pe ìrun yìí li ìkọ́rì na imen àsáwọn tó ti sùnú mùsùlùmí afẹ́ sọ fún wa pé tó ẹ máa jí díẹ̀ ẹ máa jí o ẹni tí ó ṣe náfìlà o ẹni tí ó jẹ sàárì o wọ́n ní ṣùgbọ́n àwọn ẹlẹ́ẹ̀kejì ní ìṣọ̀kan ọlọ́pàá èèyàn fẹ́ẹ̀ kan ti jí tẹ́lẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ń tiẹ̀ ìlàmù bìdùkúlì lè wákìtì ni wàdùn àyìnlá sọ̀la akẹ́sí sọ fáwọn èèyàn pé àsìkò ọ̀run ti wọlé àlùfáàjà àti àkírun láìpẹ́ yìí o ẹ̀yin èèyàn mọ̀ bọ̀ wá ni o wọ́n ní pé alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n lẹ́lẹ́kejì nípa nàbí asalam ó láwọn sàábé méjì tán máa ń pè irun fún biláàlù nìkan máa ń pè irun biláàlù òun nìkan máa ń pè irun wọ́n nínú ọ̀run ti biláàlù náà ti máa ń sọ pé asọ̀láàtò khairu minan naw ṣùgbọ́n àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n nínú omi umm maktum sàábé pàtàkì tó jẹ́ afọ́jú yẹn wọ́n lòun ló máa ń pè é wọ́n ní àdẹ́rì ìgbà nínú gbogbo àdìsí ibnu umm omi maktum kò sáàdìsí ẹ̀ kankan tó lòun máa ń sọ pé asọ̀láàtò khairun minan mina náà ṣùgbọ́n a rí rìwáyà àti Bilal bó ti jà sí pé àwọn àáfàá láwọn ọ̀rọ̀ kan lórí rìwáyà yẹn wọ́n ní bákan náà tá a bá tún wò náà rìwáyà Abu Ma'zura náà tó gbé wa pé ibi alákọ̀ọ́kọ́ ni wọ́n ní pé bá a bá wo eléyìí ibi alákọ̀ọ́kọ́ yẹn náà lọ fẹ́ẹ́ dáa ju wọ́n tún mú àlàyé mi wá wọ́n nínú àwọn àlàyé náà ni pé tá a bá wo gbogbo òrùn wákàtí márààrún tá a máa ń kí lójoojúmọ́ ìrun ẹyọ kan la máa ń pè a sì máa ń pèrun yẹn ẹ́ńdàdùkúlìlì wákàtí nígbà tásìkò bá ti tó ni wọ́n ní bákan náà láàṣẹ wá pé gbogbo òrùn wákàtí márààrún bá a ṣe pé zuri tọ́jẹ́ pé kò sí as-salatu khairum minan naum nígbà tásìkò ti wọlé tá a pé asiri nígbà tásìkò ti wọlé tí ò sí as-salatu khairum minan naum tá a pé magribi tá a pè wọ́n níbẹ̀ náà láàpẹ̀ ṣubú yìí á pè nọ́mà àrùn tó lásìkò ti wọlé pé tásìkò bá ti lè wọlé bákan náà láṣẹ ń òrùn wákàtí márààrún pé ṣubú yìí ó tálákọ̀ọ́kọ́ tá a pè yẹn bí ìrun ọjọ́ Jímọ̀ tó jẹ́ pé a lè kọ́ pé ìrun kan kó tó di pa á pé èyí tí ìmáàmù fi wọ orí mẹ́mbà rí wọ́n ní lọ́dọ̀ tàwọn o ìrun alákọ̀ọ́kọ́ òun láti ní àsọ̀láàtú khairu jama ẹni tó bá lo àlàyé yìí wàhùn àlàtọ̀rí ojú ọ̀nà lọ́wọ́ ọ̀rọ̀ kejì òun lọ̀rọ̀ àwọn onímímọ̀ tí wọ́n lọ síbi wípé rárá o ìrun tá a máa ń pè lẹ́lẹ́ẹ̀kejì tọ́já sí pé ni a fi mọ̀ pé àlùfájàrí ti yọ àsìkò òrùn tó wọ́n níbẹ̀ láti pè àwọn kan ṣàlàyé pé tá a bá wo àwọn àdíìsì kan tó wáyé wọ́n láwọn àdíìsì kan ò fi kún pé filiula pé níbi alákọ̀ọ́kọ́ pé ibi alákọ̀ọ́kọ́ o lápẹrẹ́nsìn ibò nínú àwọn rìwáyà mi tọ́jẹ́ ti Abu Mahaduro náà nínú Sunan Abi Dawuda nínú tó wà ń bẹ̀ ni wípé ó ní nígbà tánàbí kọ́ òun ní bá ṣe ń pèrún ànàbí wa nífa nkánà sọ̀láàtà ṣubọ̀ tó bá jẹ́ ìrun ṣubú yìí ní kúlta wọ́n ní kó sọ pé àsọ̀láàtù khairu minan nawm àsọ̀láàtù khairu minan nawm allahu akbar allahu akbar la ilaha illallah ànàbí ò fi kún pé nínú àwọn rìwáyà mi kò sí bẹ́ẹ̀ pé ìrun alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n sì yá àdà tó bá lékún lọ́dọ̀ àwọn àfa aládìsí makbúlà ni tó bá jẹ́ pé lọ́dọ̀ sí kọ̀ ni lọ́dọ̀ jẹ́ pé lọ́dọ̀ yẹn tá a fọ tá lálàáfíà tá a fọkàn tán wọ́n ní pé náà àwọn ìwáyà míì ànábì sallallahu alaihi wasallam kò sọ pé bóyá bíi ìrun alákọ̀ọ́kọ́ pé ọkẹ́ ní sá sọ pé as-salatu khairu ni pé tó bá rí bẹ́ẹ̀ a lè fi kún ìrun tá a máa ń pè gangan nígbà tásìkò bá wọlé. ẹlẹ́kejì wọ́n ní pàápàá Ìmáàmù Málíkì ló wà nínú àwọn tó lọ síbi ẹlẹ́kejì púpọ̀ jù wọ́n ní ìṣesí àwọn ará Mádínà tó já sí pé ọ̀dọ̀ wọn lànàbí àsálàm tán sí àwọn náà gba àwọn àdíìsì ìrun pípé ìwá wọ́n ní sẹ́sí wọn tí mọ́mọ́ màlìkì bá òun náà ni pé ibi ìrun ẹlẹ́ẹ̀kejì yìí òun náà ti máa ń pe àsọ̀láàtù khairon minan naum wọ́n nítorí pé àwọn èèyàn wà ní ojú oorun pé ibo tabapa alákọ̀ọ́kọ́ náà ta wí bẹ̀rẹ̀ àwọn míì ò tó máa sùn lọ òdodo tẹ̀ níta náà bá wò ẹlòmíà máa sùn wọ ìgbà tí wọ́n ti ká sùn bá àtàn pé ìwọ tó bá ti akọ́ pèrò tó ò jí tálùfájàrí tó fi wá yọ atún wá rán létí pé àlùfájàrí ah, mọ̀ tó ti yọ ọ̀ọ́yá wá kírun irun kíkí lóore wọ́n níbẹ̀ yẹn ló ti mú jù lọ́dọ̀ ọ̀tá wọn ìyẹn jẹ́ àlàyé mi táwọn náà ṣe àlàyé kẹta táwọn náà tún ṣe wọ́n ní tá a bá tiẹ̀ wá sọ wípé àdìsí míì nínú àwọn ìwáyà àdìsí náà ó gbé wá pé ká sọ gbólóhùn kí mọ̀ávínú olùpẹ̀rún kó sọ àsọ̀láàtù khairumina náà níbi ìrun pípé àkọ́kọ́ wọ́n láwọn tó fọ lálàyé mi lọ́dọ̀ àwọn wọ́n nítorí wípé àlàzánù awálù yẹn tí ọjà lákọ̀ọ́kọ́ òun náà lè tá a pè lẹ́yìn ìgbà tálùfájàrí bá yọ èyí tá a pè lẹ́yìn ìgbà tálùfájàrí yọ wọ́n ní náà lálákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn wọ́n lẹ́lẹ́kejì ní ìkọ́ ọmọ torí parí àdíìsì kan tó lálàáfíà àtànàbí ní bẹ́ẹ̀nà kúlì àzànẹ́ìnì sọ̀la ànábì ní láàrin àzánù méjì jàmọ́ ẹ̀ gbọ́ dáadáa o àzànẹ́ìnì ànábì lo àzánù fún ìrun pípè ó tún lo àzánù fún ìkọ́ ọmọ wọ́n ní àzánù sáà ní ìrun kejì lọ́dọ̀ àwọn yẹn náà nìkan mọ̀ pé ìdá àkọ́kọ́ náà náà náà lè tá a pè lẹ́yìn ìgbà tí àlùfájàrí bá ti yọ wọ́n nítorí náà ni pé ẹ̀yìn àlùfájàrí yíyọ òun láàsọ pé àsọ̀làátú khairu minan naum jàmáà mọ́kẹ̀mú kù láàsọ̀ wá ní o gbogbo àwọn àfáì láwọn ọ̀rọ̀ tán sọ táwọn ilé ọ̀sọ̀ táwọn ilé òtún ṣe rọ́dù fún wọn ṣùgbọ́n tá a bá wo gbogbo àwọn ọ̀rọ̀ wọn á rí pé ọ̀rọ̀ méjì náà ló wà ńlẹ̀ ní ìsìn àwọn tó ní wípé ibi ìran alákọ̀ọ́kọ́ òun láti wí àtàwọn tó ní ẹlẹ́kejì kọ̀dẹ̀sẹ́ni tó jóǹfẹ́ ẹnu nù wọn kálukú náà ń gbìyànjú àti wò pé èwo ló súnmọ́ súnà ànábì pàápàá Ìmáàmù Málík rahimahullah wọ́n máa ń sábà ní nínú mọ́sáàbù wọn tí wọ́n bá àwọn sàábé tán ṣe ní Màdínà ó máa ń nítumọ̀ sí wọn púpọ̀ àwọn sàbí ò lè wá jẹ́ pé kálukú wọn mọ̀ wá bára wọn lórí wípé eléyìí o àyọ̀wà máa ṣàdádálẹ̀ n táwọn bá àwọn ará Mádínà tán ń ṣe ni wípé ibi ìrun tí wọ́n bá pè lẹ́yìn yíyọ àlùfájárì náà ti máa ń sọ wípé as-salatu khairu minan nawm so ìyẹn ló jẹ́ kí wọ́n mọ̀ lìkì ọ́ lọ sí ibẹ̀ yẹn ìmọ̀ràn tá a wà fúnra wa ọ̀rọ̀ ọmọ òun ni tó wà ńlẹ̀ kì í sọ̀rọ̀ súnà àtọ̀rọ̀ bídẹ́à ẹni tó bá jásí wípé akhadabil awwal àwọn akhadabil sáàni èyí ọ̀fà táàmù bára wa jàlè lórí àbí táàmù wa rò pé àwa la ọwọ́ pàwá ti pé àsọ̀láàtù khairu minami alákọ̀ọ́kọ́ àwa ti jẹ́ ní ìrèjà àwọn tó pè ní ẹlẹ́ẹ̀kejì lọ rárá o ẹni tó bá jásí pé nínú tó yẹ jù tó wà convinced of tó rinlẹ̀ jù lẹ́mìí ẹ̀nú àgbọ́yé ẹ̀ ni pé káwí níbi alákọ̀ọ́kọ́ bóyá òun ni máàmù àbóhùn ni mohavim tó lè convince imam imam ẹjẹ́ a máa wí níbi ìran alákọ̀ọ́kọ́ kán máa wí bẹ́ẹ̀ kò sí tọ́takò náà fẹ́kẹ̀ súnà ọ̀takò ẹ má já sí pé ó tó lágbára lórí pé ẹlẹ́kejì lèmi wà convinced of èyí ni ó fi mí lọ́kàn balẹ̀ òun náà bá tó ń wí bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé èyí táwa tó ń fi alọ́kàn balẹ̀ jù ní káwí ibi alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àláṣẹ lórí ìrun pípé kò tó ń ta alẹ́ torí ẹ̀dá wàhálà alẹ́ o torí pé àwọn tó ń pè ẹlẹ́ẹ̀kejì àwọn onísúnà náà làwọn tó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ sí ni kọ̀ ẹ ń bá tẹ́lẹ̀ pé ẹlẹ́ẹ̀kejì náà ni tó o bá wá ra àwọn ọ̀dọ́ kan bóyá wọn kọ́mọ́sálásí kan fún àbáwọn náà kọ́mọ́sálásí làwọn wá ń pè ń bí alákùnrin àwọn alákatá kí dé o wọ́n tún ti dá bíbí àlẹ́ bíbí táwọn sínú sínú àwọn tí mi fẹ́ kóòtù ẹ̀dà rẹ̀ ti báyìí máa kẹ́ summarize ẹni tá a bá rí bàbá máa ń sábà sàlàyé àwọn àìsàn ti sọ bẹ́ẹ̀ tó àìmọye ọ̀nà náà ṣẹ́dúró yàrá ìsọ̀lẹ̀ hàn tó o bá rí páwọn nǹkan kan lọ́nú àwùjọ rẹ torí pé orí ẹ̀ lọ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tá ń ṣe tó o wá rí pé ìwọ ka ìmí ìtọ́ yàtọ̀ sí i ó nídìí kọ́ farabalẹ̀ náà pé àwọn tí ń ṣe nǹkan ìṣe wọn ò rí àwọn nǹkan míì ní bóyá àwọn ọ̀rẹ́ rí tó sọ nǹkan míì tí wọ́n rúpin lọ́jẹ́ súná jù tàbí kọjá sí wípé àwọn nǹkan kan ló rú wọn lójú ń bẹ̀ téèyàn bá wá fẹ́ múrú àwọn nǹkan yìí ṣe ọgbà sùúrù tí òfin ní túmọ̀ pé àwọn tó ń ṣe nǹkan míì náà tí ọ̀tá kò súnà yẹn téèyàn fi àmọ́ táwọn olófin àmọ́ rò pé àbáládà dálẹ̀ làwọn ni àbẹ́ni àná ni àwọn ni lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá ń bì in tó rinlẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí tán máa ń ṣe òun ní irú tí wọ́n mọ̀ lìkì báwọn ará àmàdínà tí wọ́n ń ṣe wọ́n máa ń pe àsọ̀láàtò khairun nínà náà níbi ìrun ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni tó rinlẹ̀ lọ́dọ̀ tí wọ́n lẹ̀ Yorùbá yìí ẹni tó bá já sí wípé náà ló ń ṣe kò ní í sí yàtọ̀ kan lọ títí inú tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wà ńlẹ̀ kọ́ ni tó kan àwa àìmọye nǹkan náà lọ́wọ́ wà ńlẹ̀ tọ́jẹ́ pà ń change pẹ̀lú sunna ẹ má rò pé ah, ibi alákọ̀ọ́kọ́ lòun ti fẹ́ pe irun irú mọ́sálà báyìí kìí ṣe ọ̀rọ̀ sunna ọ̀rọ̀ bídà o ọ̀rọ̀ ijtihad ìgbìyànjú ni èèyàn wàá wo èwo lọ́wọ́ akrab ìlàsọ̀wà wà sunna ìwo ló súnmọ́ òdodo jù èyí tèmi bá wá mú kí n respect opinion ẹnìkejì wàlọ́ alam ana akhaf mọ̀ ń bẹ̀rù láti ṣe tẹ̀rìjẹ́ kí n sọ pé eléyìí ló dáa jù àbí eléyìí ni ó dáa jù ṣùgbọ́n tèmi fẹ́ ṣe láàrin méjèèjì ní jámọ́rù ẹ ń bá dúró lórí eléyìí ní tó wà confidence of nu kó mọ ẹ̀rí àtàwọn àlàyé táwọn àfáà tí wọ́n ṣe lórí ẹ̀ ẹ ń bá dúró lórí ìkejì kó mọ ẹ̀rí kádẹ̀ láníyàn dáadáa lẹ́ni tó fi ń sin lọ́hùn lẹ́ni tí ọlọ́ bọ́lọ̀ lẹ́ni tó lọ́wọ́ bọ́ yọ̀nà sí béèyàn pè ní alákọ̀ọ́kọ́ ìrun ìlàlàáfíà bó pè lẹ́lẹ́ẹ̀kejì ọlálàáfíà kọ̀ wá tó ń tó lè máa fa wàhálà ṣùgbọ́n ọkẹ́ nídìí àlàyé díẹ̀ nú àlàyé òun náà ládẹ ti ṣe abẹ́lọ́hùn kò jẹ́ ká gbọ́rọ̀ ẹ̀sìn ìjú báyìí lọ kó sì wà lọ́mọ àlùjẹ́ nìkan mọ̀ sí wa lọ́mọ assalamu alaikum wa rahmatullahi wa